àyà yóò sọ̀kalẹ̀ nítorí àwọn ọ̀sẹ̀bọ o ṣùgbọ́n sọ̀kalẹ̀ nítorí àwọn mùsùlùmí aláìgbọ́ràn ó sọ̀kalẹ̀ nítorí àwọn mùsùlùmí aláìgbọ́ràn ohun tá a fẹ́ ló ń bẹ̀ bí nǹkan bíi méjì ni nǹkan àkọ́kọ́ ni pé àyà yìí ó ṣeé ṣẹ̀rí sí ẹ̀rí wa pé dẹ́dẹ́ ní ìmọ̀ sí abẹ̀sìn jẹ́ ohun tí ó bá ti bẹ̀sìn rẹ jẹ́ tọ́ ọ ti mọ̀ ọ́ mọ́kàrẹ́ ẹ̀kú wa. a ti ka nǹkan ogún síwájú tí ń bẹ̀sìn jẹ́ tọ́ ọ bá ti mọ̀ lọ mọ̀ ọ́ bọ́ọ̀yọ̀ kan lẹ̀ ń bẹ́ẹ̀ ó lè ká pé ọ̀kan yóò jẹ́ fèsì náà. ọlọ́run ló pa aláṣẹ fún wọn ẹ kúrò ní mẹ́kà wọ́n takú wọ́n takú sí mẹ́kà wọ́n ìdámà pé ìtakú àwọn yọ yọrí sí káwọn odi kèfèrí bóyá wọn ọba ti sá fún mẹ́kà. nítorí náà àyà yìí ó ṣe é lò fún ẹ̀rí láti sọ pé èmi mọ̀ ni mi ò mọ̀ pé ń bẹ̀sẹ̀ jẹ́ ni kì í ṣe excuse o ẹnu pé títí ọ̀bà tí ìjà sí kú kọ́ ọ lọ renew license Islam rẹ ọ̀fẹ́ sì ni wọ́n renew rẹ kọ́ lọ́wọ́ lọ. lọ. bẹ́yà ìyá rẹ ti mú ọ lọ sọ́dọ̀ babaláwo kan fún àìsàn kan tí ń dọ̀ láàmú so n mo ti délé babaláwo ó ti bọ́ ọ̀yà ifá wò ó ti gbé èsè kan lé ọ lọ́wọ́ tó gùn lọ sóríta ó ti ṣèyí gbọ́ jẹjọ ọ̀sẹ̀ wàá mà ní èsè fún bẹ́sẹ̀ jẹ́ tọ́ ṣe bẹ́ẹ̀ jẹjọ tó sì ti kírun gbogbo òun yẹn kò ní kò kò sí lákàntì yẹn àfi kó kọ́kọ́ ṣe táwùbà irú ìṣẹ̀lẹ̀ yẹn ò ní ìṣẹ̀lẹ̀ sí ọmọ ọ̀rọ̀ àbí kẹ́límà ashadu ala ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah wọ́n sẹ̀rọ̀ àwọn open account míì fún ọ wọ́n sẹ̀rọ̀ abẹ́rẹ́ islam àmọ́ pé òkú lé lórí ni. Ah. àwọn tó gba islam lójú ayé òjì sí ọlọ́run gan àdánwò ìṣẹ̀lẹ̀ sí i kí wọ́n á láàpò ìwọ́n tó gásí pé lẹ́yìn àlejò ìwọ́n gba islam. nítorí náà ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí tó ń jẹ káàkiri nígboro àmì muslim àmì muslim ẹlòmíì ò tún kọ́ síbi fìlà i am a muslim. muslim jù bá ń lọ tí filẹ̀ bá ti sílẹ̀ báyìí islam ẹ̀ ti kò ń bẹ torí pé ibi tí islam ẹ̀ wà níbi fìlà wọn kò sínú ọpọlọ níbi fìlà lọ́wọ́. ohun tí ń bẹ̀sẹ̀ jẹ́ dandan ni fún ọ láti mọ̀ o. ìyẹn báyẹn àǹfààní mìíràn lábẹ́ àyà yìí òun ni pé yàtọ̀ sí pé àyà yìí ń jẹ́ ká mọ̀ pé àìnímọ̀ nípa bẹ̀sìn jẹ́ is not an excuse fún ọ ó tún ń jẹ́ ká mọ̀ pé ó ṣeé ṣe kó o wà nínú ìlú kan. tí ó tàbí mẹ́ka ọjọ́ kìíní àná. ó ṣeé kó o wà nínú ẹbí kan tí ó tàbí ẹbí mẹ́ka ọjọ́ kìíní àná. tí wọ́n bá sọ pé o gba Islam tó o sì bára rẹ nínú ìlú nínú kọ̀múnítì kan tó dàbí kọ̀múnítì mẹ́ka àná. èèwọ̀ ni fún ọ láti takú sínú ìlú níwọ̀n àgbà tó bá ti já pé o ò lè rẹ́sìn ṣe pẹ̀lú wọn tí o bá lè rí ẹ̀sìn rẹ ṣe kì í ṣe èèwọ̀ ni fún ọ láti wà nínú ìlú kì í ṣe èèwọ̀ ni fún ọ láti wà nínú ẹ láàrin àwọn ẹbí rẹ hùn àmọ́ tó bá ti já pé ní kété tó gba Islam wọn ò fi ọ́ lọ́rùn lẹ̀ wọn ò yéé fòrú ẹ̀mí rẹ gbogbo ìnira ni wọ́n fi ń kà ọ́ tọ́bẹ̀ ẹ̀gẹ́ tó dá sí pé ìnira náà ó ti wá mú ọ lókun ó ti débi pé a lè sọ pé o fẹ́ máa fojú egbò rìn tí ó sì rọrùn fẹ́ dà láti fi ojú egbò rìn nígbà náà. fàtòhájìrú fi ha ọ wà á sí kúrò nílùú tó wà ó sì kúrò láàrin àwọn ẹbí rẹ ọ wà á sá lọ síbòmíì kódà kò gá sí pé gbogbo dúkìá ayé rẹ ibẹ̀ ló wà tí ò ṣeé gbé kúrò ó kúrò ń bẹ ní o nítorí pé ọ̀kan nù nǹkan méjì ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọ. tó bá ṣẹlẹ̀ sí ọ ò ní excuse onítàn ti di kèfèrí nìyẹn nǹkan àkọ́kọ́ ìnira táwọn ẹbí rẹ bá fi ń kọ̀ nípa ẹ̀sìn tàbí ìnira tí ìlú rẹ bá fi ń kọ̀ nípa ẹ̀sìn tó bá fi yọrí sí pé ọ̀padà ń ṣe tiwọn yálà ó fi Islam yẹn lẹ̀ padà ni tó wá padà síbi ẹ̀sìnkẹ́sìn ọwọ́ wọn tàbí wọ́n ní àwọn òní ọmọ kìwò ṣùgbọ́n ọdún eégún àwọn ọmọ pé bàbá rẹ ní máa ń gbé eégún yìí ìwọ sì ni àkọ́bí nínú òfin táwọn gbé kalẹ̀ àkọ́bí náà ni. Ni yóò tẹ̀rí da ẹ̀kú eégún ìwọ sì ọgbà yìí ẹ kò lè máa rẹ máa gbà wẹ̀ àmọ́ ọdún eégún ètí ń bọ̀ yìí ìwọ ló gbé tọ́ ọ bá fi tẹ́rí sí i pé agbára mi ni tí agbára rẹ ọ̀bá káwọn ọlọ́run ti mú mi wá o wò láàrin wọn wọ́n ọ̀nà tó gbà sá kúrò láàrin wọn nígbà wọn rí ọ wọ́n mú ẹlòmíì bóyá àwọn rẹ sì lábúrò ẹnìkan tí ó wọn fún wọn. ẹni tó bá gbogbo jẹ́ kírísítẹ́nì nìkan Islam tí wọ́n ń fòrú ẹ̀mí rẹ̀ pẹ̀lú àyà yìí àfi kó kúrò láàrin wọn tó bá takú sáàrin wọn tí wọ́n tún hé lápámú pé ọdún kérésìmesì àwọn gọ̀ọ́sẹ́ ni àwọn ò ní ọmọ sí iléyà o àmọ́ kérésì àwọn gọ̀ọ́sẹ́ ni o tí wọ́n tún hé lápámú lọ sí ṣọ́ọ̀ṣì ọlọ́run ọ̀rá nìyẹn mi o ọ̀rá nìyẹn mi o ọmọ pé n fẹ́ ṣe o àà. Ah kí ni jọba àníyàn rẹ ọlọ́run tó rà níyàn rẹ ló ní kó kúrò láàrin wọn o ò ní àwáwí láti sọ fọlọ́run pé agbára mi ni ò ká wọn o ọlọ́run ò sọ fún ọ pé ìlú kan ní kó ti ṣe Islam ibi tó bá ti rọ̀ ọ́ lọ́rùn lọ́nà tí ní kó ṣe Islam tó bá takú sáàrin àwọn ẹbí tẹ́bí bá dí ọ lọ́wọ́ láti ṣe islam kúrò láàrin wọn fi ẹbí yẹn sílẹ̀ tọ́lọ́n bá pàṣẹ ká fi ìlú wa sílẹ̀ nítorí ẹ̀sìn rẹ̀ sọ́wọ́ abala káyìí mu kẹ́nìkan sọ pé òun ò lè kọ̀yàwó lẹ́yìn nítorí ẹ̀sìn tàbí òun ò lè kọ ọkọ òun lẹ̀ nítorí ẹ̀sìn ìyàwó rẹ̀ kò bọ́ ọṣẹ sìn tàbọ́kọ rẹ kò bọ́ ọṣẹ sìn ọlọ́run tó ní káwọn ará mọ́kà àwọn ọmọ ìlú mọ́kà ọmọ bíbí ìlú mọ́kà tó ga sí pé bàbá wọn àti ìyá wọn ibẹ̀ ló wà ìyàwó àtọmọ ibẹ̀ ni wọ́n jọ wà tí ẹyọ ẹnì nínú ẹbí kọ̀ọ̀kan sì gba Islam tí Allah wá sọ pé kí wọ́n kúrò níbẹ̀ nítorí pé àwọn tó gba Islam wọn ò jẹ́ kí wọ́n rójú ráàyè ṣe Islam náà wọ́n ń jẹ wọ́n ń yà òǹkà wọn ò sì lè kojú wọn tíyà bá sì ti pọ̀ jù agarọ́ dànù èèyàn ò ní fẹ́ lè ṣe islam mọ́ kọ́rọ̀ má bàa wà rí bẹ́ẹ̀ ẹ kúrò ń lù fún wọn. ìyẹn jẹ́ nǹkan kejì lára àyà yìí nǹkan míì tí mo tún rántí pẹ̀lú àyà yìí àyà yìí tún jẹ́ ká mọ̀ wípé tí àwọn kan bá ń sọ lónìí pé Islam bẹ̀rẹ̀ pẹ̀lú idà lọ́tún Kùránì lọ́sì irọ́ ni wọ́n ń pa òkúrọ́ ni wọ́n abanilórúkọ jẹ́sìn ni wọ́n pẹ̀lú. ṣe bí nítorí pé àwọn ọ̀sẹ̀ bọ́ gbógun ti àwọn mùsùlùmí lọ́nà fi ní kí wọ́n kò mẹ́kà fún wa mẹ́kà ní islam ti bẹ̀rẹ̀ lásìkò adébúwa muhammad sallallahu alayhi wa sallam ìbàdásí pé ìdálọ́tún kùránì ló ní islam fi bẹ̀rẹ̀ ni irú ayé eléyìí ò ní ṣẹlẹ̀ irú ayé eléyìí kò ní ṣẹlẹ̀ àwọn kò tún ní di kèfèrí nípasẹ̀ pé wọ́n takú sí Mẹ́kà ohun táwọn ọ̀tọ̀ náà bá ń sọ yìí irọ́ ni wọ́n fi ń wọ́n fi ń ba Islam lórúkọ jẹ́ ni ọlọ́run ọba ní káwọn mùsùlùmí sá fún wọn kí wọ́n sá fún wọn kó Mẹ́kà kódà ẹni tí ò sá ọlọ́run sọ pé ó di kèfèrí kò parí bí ọlọ́run ni wọ́n sá fún wọn ni wọ́n wá sá kúrò ń bẹ̀ fún wọn tán wọ́n sá wá sí Mẹ̀dínà àwọn àṣẹbọ ìwọ̀n fún wọn lọ́rùn lẹ̀ wọ́n tún lọ dènà dé àwọn kọ̀ọ̀kan lójú ọ̀nà ìyẹn ló wá bí ogun àkọ́kọ́ tí í ṣogun Bádírì pé ah ọlọ́run ni a sá fún yín a sá fún yín a fìlú lẹ̀ fún yín dúkìá wa ìlú wa ló wà àfilẹ̀ fún yín torí ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ni wọ́n di tálíkà nípasẹ̀ pé wọ́n kú Mọ́kà wá sí Mẹ̀dínà torí pé iṣẹ́ wọn iṣẹ́ nǹkan ọ̀sìn iṣẹ́ nǹkan oko dídá iṣẹ́ oko dídá ni wọn ò láǹfààní àti kó nǹkan ọ̀sìn wọn kú Mọ́kà wọn ò láǹfààní àti gbé ilẹ̀ tẹ́ ń dáko kúrò ní Mọ́kà wọ́n kú bẹ́ẹ̀ láwọn kan orí wọn kan ni. tẹ́lẹ̀ sí i tọ́ba ẹkọ́nọ́mì wọn jẹ́ mọ́ wọn lọ́wọ́ àmọ́ wọn ò wò yẹ ó ṣe tó wáá di pé tá a máa tó fẹ́ máa lọ jẹ́jẹ́ wọn ẹ̀ tún lọ pàdé wọn àrí ẹni pé wọ́n mú ọmọ rẹ̀ wọ́n fà ya bí ẹ fa pépà ya mìíràn ti ń fà mọ́ra wọn lọ́wọ́ wọ́n sì fa ọmọ já méjì bẹ́ẹ̀ ń já aṣọ ìkísà ara ẹni tí wọ́n gún lọ́kọ̀ ara ẹni tí wọ́n tí wọ́n tí wọ́n gé tí wọ́n gé lékiri lékiri bí ẹran súyà kódà tí àwọn kèfèrí wọn a tún máa lórí láyà wà bá dẹbi ní Mọ̀dínà pé àwọn gbọ́ pẹlẹgbẹ́gà ti kú Mọ́kà àwọn wà tí àwọn délé àwọn ọba pé bọ́ọ̀ta kò gbọ́dọ̀ fi òsán sílẹ̀ pé bọ́ọ̀ta àná ní òtún ní ẹ bá ń pe lágbájá ń bọ́ ta àwọn ẹ̀yìn wọn dé yìí. wọ́n ṣèkan bẹ́ẹ̀ ó yí wọn lọ́wọ́ ó yí wọn lọ́wọ́ o nígbà tí wọ́n mú ohun tí ń dé àárín ọ̀nà tán àwọn méjì ní rárá pé kí wọ́n á mú un so nínú àwọn amóhùntì ń lọ wọ́n máa ń sọ pé ọlọ́run yọ ọ́ tí ànábì tètè yọ̀ǹda fáwọn ojú rẹ̀ làwọn bá ti kún ọ́ tí orí ìdá táwọn mú yìí kì í lẹ́ẹ̀mejì mọ́kànjẹ́ ni òun náà ni lóòótọ́ ṣé pé ìdá yìí mú gan-an ọlọ́wọ́ bá ti àwọn ọba ti rán lọ àlìkìyàmọ́ ó lóun ọ̀mọ́ pé pédà yín mú gan o ẹ sú ọ̀ pédà yín mú gan ẹ ti fi bẹ́ẹ̀yẹ̀ rí ọláìmọ̀ iye bíbẹ́ ẹ wá jẹ́ ń wò ó bó ṣe mú tó. bẹ́sẹ̀ fi dàlẹ́ tí wọ́n láwọn mú lọ lọ́wọ́ nù. ọ sọ orí ọ̀kan kalẹ̀ lójú ẹsẹ̀ ni. ṣe kọnu ọ̀họ́ padà sí Mẹ̀dínà ọ̀hún ṣe dúró ẹgbẹ́ ọtí ní gèbéyè lẹ́ẹ̀mejì ọbẹ̀ dànù ọ̀nà wa wò pé ẹgbọ́ o ewu ń bẹ lóko ló ń gẹ o ànábì ló ló ní kò mọ bá wọn lọ yìí tó ń bá padà sọ̀dọ̀ ànábì yóò tún dọ̀n padà wọ́n àfẹ́ kan wá kó òun báyìí ọ̀dà òun ọ̀wà nípa àsímọ̀dé náà ní tí wọ́n ń ṣe fáwọn òun náà máa ṣe fún wọn òun á sí àárín ọ̀nà ìdà iná lọ́wọ́ fi máa bẹ wọn lórí kọ̀ọ̀kan tí mùsùlùmí kan bá ti wá ń sábà láti mọ́kà tẹ́ máa ti dé ibi tó wà yá ni ìdúró òdúró bíi àjọmọ dọdẹ wọn ní dábàá ti ń lé wa bọ àmọ́ dọdẹ wọn. ara àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn tó fi hàn wípé jihad ò ṣàdédé bẹ̀rẹ̀ tí ìbá dá sí pé àwọn ọ̀sẹ̀ bọ àwọn ni wọ́n bí jihad wọ́n lé àwọn mùsùlùmí kó mọ́kà wọ́n fìnira kàn wọ́n ọlọ́ọ̀ni kí wọ́n kó mọ́kà wọ́n tún kó mọ́kà tán wọ́n tún dẹ́yìn lẹ́yìn wọn wọ́n tún ń ṣe wọ́n ní ṣùtà wọ́n wá ń sọ lónìí wípé ìdàlọ́tún kùránì ló sí níbo ló ti kàyún. lẹ́yìn tí a ti yanjú àìnímọ̀ nípa abẹ̀sìnjẹ́ agbọ́ni míì tá a tó fẹ́ kà òun ni èyí wọ́n ń pè ní jahiliya.